السلام عليكم ولا علم العظم مدام ومحمد صلى الله عليه وسلم ونحن رضي الله عنه bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Muhammad ìjọ ọlọ́run bá wí pé ó ní àwọn ìwé ilẹ̀ àdàmúwá nípẹ́ni wọ́n ní ọ̀pọ̀ ọ̀sùnlá. Ọlọ́gbà bẹ́ẹ̀ Muhammad ọlọ́run ọ̀sánlá ó tẹ̀lé gbogbo obìnrin bá wọn fi ìkan fún ọmọ rẹ̀ àti ẹni tí nípa fi kún un. النبي صلى الله عليه وسلم وصف ليه عن البيت والواشمة والمستعصمة فكما وجوده صفة فإلا في على رسول الله sallallahu alaihi wasallam ọ̀sẹ̀ ìdílé obìnrin bẹ́ẹ̀ àti ìgbàgbà ìlànà. bẹ́ẹ̀ ọ̀sọ́ wọn yìí ọlọ́run bá fi àlàyé fún wa ọlọ́run kẹ́ ẹ ṣe ọ̀sọ́ wọn pe wọn lókè ìṣèkọ́ tó burú bẹ́ẹ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ fi àpapọ̀ ìran wọn láàárín ní òsì dáadáa wọn fẹ́ wọn fẹ́ àpá هذه الإمامة وضربات محمد صلى الله عليه وسلم أو على بيت دياره إن في سنة بيت دياره يقبلون الماء وكيف قوة التركيون أما جنو جنو جاء مراكب من المالي وضربات محمد صلى الله عليه وسلم وضربات دياره وضربات دياره nínú àwọn ọ̀sán tó fẹ́ ṣe fún ọ̀sọ́ ọ̀hún lẹ́sẹ̀ àmọ́ jẹun jẹun ti jẹun rẹ̀ yìí kò sí ìmọ̀ sí ti pọ̀ wà ní Muhammad sọlọ́lọ́ àwọn àyọ̀sálà ìjọ tó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kí wọ́n á fún kankan àbí wọn ká ní kí fún ẹ̀wọ̀n tiẹ̀ yìí kí wọ́n á ti pọ̀ kó lè lórí làbẹ́ńgbà sọ̀rọ̀ ní àkọ́rọ̀ náà wò pé ìgbà àwọn ọlọ́run wà sílẹ̀ tọ́lá ìmọ̀ sílẹ̀ gbogbo obìnrin bá ti bẹ́ẹ̀ ọlọ́run tẹ̀lé yé àtẹ̀lé tó ní kó bá wọn ti yí ọlọ́run tẹ̀lé yé wọn. ọlọ́run jẹ́ pé àwọn tá a jẹ́ mùsùlùmí ní ti ayé dáhùn pé ó yàtọ̀ sí ayé tó jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mùsùlùmí o. Ìdí ayé wa tó kó yàtọ̀ sí ara pé ìlú kàlájọ́ ń gbé bẹ́ẹ̀ ni ìlú kàlájọ́ ń gbé lóko àbáwò tó máa tẹ̀lé ó yàtọ̀ sí àwọn ẹgbẹ́ ìgbìmọ̀ wọ́n jọ kan afa kan fún ẹ̀sìn afa ńlá tó ní sọ afa àgbà ló fún ẹ̀sìn ẹ̀sìn nígbà náà tí wọ́n bá wọn tó tó ní àgbà àgbà lè mọ́ ẹ̀sìn kan lókun ó sì wà lóko dáa ó wá pàdé ìlú ní kan bàbá pàdé ìlú ní ilé òun tiẹ̀ akọ́jà mọ́ wọ́n lára ẹ̀ máa ń sọ fún èlé wọn tó bá ìbá ìjọ pé náà káàdà lọ́rọ̀ fóònù àdáni iná parọ́ àbájọ nípa ní ìbá náà ní àdúnyà títí wọn ti wọn pé wọn jẹ́ nípa tó ká ní ìbá náà ní ìjọ pé ayé tá wà yìí bí ẹ̀rọ ló lè rí fún sùn ní wọn jẹ́ nípa tó ká sí mẹ́ta ń jẹ́ kékeré tí èdè mùsùlùmí bí bí a ti jẹ́ náà lórí mi. ìwọ́n náà wọ́n ti di nínú ìrìn àti ẹ tájú ní gbèsè ayẹ tó wà ní inú ẹ̀wọ̀n àtẹ́gbẹ́gbẹ́ ló gbèsè ayẹ tí ó wà láti jẹ́ náà. àpàtì òyìnbí ọdún tájú ní kọ́ sọ̀rọ̀ náà wà ẹ̀rọ sẹ́ńdà. níta ń sọ pé gbèsè ayé tí ìṣúná gbé kéé ti dé ìṣúná gbàgbọ́ kọ́ kéé ti dé tí mùsùlùmí

ìmọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ tó wà lẹ́wọ̀n wọn máa ń di pé nìkan ni bí ẹ bá ní láwọn tuntun wọn máa ń mú sí gbóná nílé òun òun ti tẹ ilé sí bí ìbá ti bẹ́ẹ̀ lọ́wọ́ kò ní mú owó mẹ́ta wà wọ́n láti kò ní abẹ́rẹ́ ti máa wà láti kò ní kó yẹ kó wà mọ́lé sọ onímọ̀ ẹ̀wọ̀n wọn máa di pé báwọn di pé nìkan ni kéé tó kó bá ti wá àwọn abẹ́rẹ́ pé tó lẹ́tọ̀ ẹgbẹ́ àwọn alájẹ́ tó ló jẹ́ àwọn ìgbìyà ilẹ̀ tó firi firi báyìí ọlọ́run àtàlù sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ẹgbẹ́ sẹ́lẹ̀ àwọn olóhùn àti ìgbìyà fún àwọn ilẹ̀ ẹ̀sìn yìí ẹ̀má sí i ìbá jọ sáré gbà náà ni tí wọ́n wọ náà ni òkú yìí fi fún un tó bá jó bẹ̀rẹ̀ ló yẹ fàlùbí àti ìgbìyà pé àwa tabajẹ́ mùsùlùmí sábà ń kọ́ tẹ́ àbá ń ọmọ mi kí ọmọ mùsùlùmí obìnrin kó lọ kọ́ yá ìgbẹ́ta nítorí ajẹ́gbà àwọn náà tó lọ́jọ́ agbẹ́gbẹ́ láti wá ní ẹ̀kọ́ ká tó lọ́jọ́ látara lọ́jọ́ gómẹ̀ ìgbẹ́ ní àárọ̀ bọ̀ tó ń tẹ̀ ṣe á inú ilé ìwọ̀n ṣe ń tẹ̀ inú ilé ìwọ̀n tẹ̀ inú ilé ìwọ̀n ṣe ń tẹ̀ inú ilé ìwọ̀n tẹ̀ kò sí lọ́jọ́ fún bẹ́ẹ̀ kárí ẹlẹ́ha tó sí ọmọ ilé ẹjọ́ kátàlẹ̀ àmọ́ láwùjọ tí wàá ìdájọ́ gbọ́yà ẹlẹ́ha ó lè ti kàlẹ̀ ó lọ́wọ́ àwọn ètò ilé ìdámọ̀lẹ́kọ̀ọ́ ìjọba máa gbé wọn ní ah, owó lásán bẹ́bẹ́ ọkọ̀ máa fi mú un. kèé ṣe ẹni tó fi ẹni tó ní òun nìkan ló ń jìyà àti nínú wà nínú ọ̀gbìn àtẹ́ni tó bá fi fún un náà jáde ní àjẹsà olóòjìyà rẹ̀. nítorí lẹ́yìn sábàbẹ́ tó gbé ẹ̀dàkùn lánàá fún wa ní àlàbẹ̀wò àbẹ̀lẹ̀ ọ̀la ìjọ láti fún wa ní àgbóyè ẹ̀yọ́ lọ ọ̀la ilẹ̀ ọ̀tọ̀ صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام وإليه على الأولين في قول النبي صلى الله عليه وسلم أن علاقة ولا تغير داحة فلا يجد في ألواح إلى الألواح والواح مدوى المقام ada mesti mengkailah untuk mengkailah. Ini oleh itu apa sih? Apa kok hilang bete hilang àtọ́kùnrin àtọ́kùnrin kò lẹ́tọ̀ọ́ mùsùlùmí kó wá pa ìlà ìlà bá àtúntò lè wá nù ìlà mọ̀lẹ́bí wá nù gbàtẹ́ sí wọn nù kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ àìbalà kọ́dà wọn parí pé dábà dábà àìbalà ti kó wájú àlà kó wájú àlà sí lára kó wájú àlà sí ìlú ara yorùbá kiri kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ àwọn aláàmọ́ bẹ ìgbóná mú wọn náà wọn ní yàrá tàbí bá wọn ìgbóná tẹ̀lé gbóná tẹ́lẹ̀ lọ́wọ́ ayé alára tẹ́kí gbóná tó lọ tó bá lè ní oyún kánú ìlú lọ́wọ́ ògùn mi. bọ́tà bàbá ilé ìlú àwọn bá wọn ti àlàyé lórí ẹ̀ pé torí ìgbóná dé tó bá jẹ́ pé àwọn ògùn yìí yóò wọnú ara nìgbọ̀ ìgbò onídìbò ní onú kàbẹ́bẹ́ ajá gbogbo ara rẹ̀ káàkiri tó torí tó wà nínú àtàwà kí ká máa kọ́la ojú tó ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ kí àgbègbè bákan náà ó tún àwọn ojú táwọn obìnrin máa ń ṣe àbú àgbẹ̀ pé ó dúró ẹ́ àbú náà nínú àwọn òbí táwọn ọmọ ìlú náà nínú lẹ́kọ̀ọ́ ẹbí tí ìbá tóbi ọmọ tó yá bọ́ọ̀lù àbí tí o ti tó olómi ajá ní sára ẹ wà ara àjọ ìyá bọ́ọ̀lù dé omi ti parí náà ìyá kékeré kan àtàmọ́ àtàkẹ́ òwúrò àwọn bá mi kíkà jìnnà sí i tó bá fẹ́ tó gbé ẹ̀mẹ́jì abájẹ́ àbúrò náà láwọn kékeré ní gbogbo obìnrin máa ń ṣe é tó ya rẹ̀ bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ tó kó iṣẹ́ tó ń ṣe nu akẹ́kọ̀ọ́ fún náà àbí lọ́ba ní pẹ̀lú àwọn tó wà lẹ́nu ìdí o ọ̀làyà ìjọba ọ̀làyà Wọ́n lọ sí ọ̀rọ̀ ajá sí ìyá nínú ìmọ̀ àjọ ní wọ́n lọ sí Ọlọ́run sára nìyà ìsìláàmù ti lé wọ ká máa ta ajá láti máa ra ajá ó sì ti lé wọ ká máa ta mọ́tò láti máa ra mọ́tò náà ìsìláàmù ti lé wọ. bákan náà ìsìláàmù ti mọ́tò sísìn ó ti lẹ́tọ̀ fún wa kí alẹ́ máa tọ́jú mọ́tò pé ìsìn ló ń bò àmọ́ kò sí lẹ́tọ̀ fún wa láti máa ti ajá àyàlẹ́gbẹ̀ẹ́ nípa ti bí ẹ̀sìn ló ń yàn ajá alákọ̀ọ́kọ́ ajá ti yàn kọ́lẹ́kọ̀ọ́ ní gẹ́gẹ́ ìyẹn pé ní ẹlẹ́ẹ̀kejì èyí ni ẹni sọ ẹran àwọn ẹran oko rẹ̀ àbí èyí ni sọ oko rẹ̀ náà ibẹ̀ náà méjì náà ti wọlé sí ọdún náà ee àìsílẹ̀ sáà ní pọ́pátì ní ilé iṣẹ́ mi ìfọjá sọ ilé ìlú náà pọ́pátì ní oníwọ́dún sí àwọn sojúlé yìí tó wá lẹ́kọ̀ọ́ pé irú ẹni bẹ́ẹ̀ ṣe pé ẹni tó fẹ́ẹ́ ó ti lẹ́kọ̀ọ́ fún wa ẹ̀dín sí ẹ̀dín sí rẹ̀ ajẹ́bí àwọn kan bẹ ó ti lẹ́kọ̀ọ́ fún wa láti máa fi ajá alákòókò yìí sí ó ti lẹ́kọ̀ọ́ fún ẹgbẹ́ yìí sí ọ̀rẹ́ ìlàkòókò yìí àbí ẹni tó ní ó fẹ́ kan ti jẹ ìgbẹ́ káàkiri fún wọn ó ti wá máa rí tí èèyàn tọ́ tí wọ́n ti ìjẹun ọ̀ àtàwọn gbèdúgbò tí ẹgbẹ́ àwọn àfáà ní wọ́n ti wọlé lórí.

الله تعالى صحيح ما عباده ẹni máa ń fojú ẹgbẹ́ ọdún ní ajá náà ìwádìí sọ̀rọ̀ láwọn ọ̀sán náà ó ní kó máa yọ owó lára ìgbẹ́ dáadáa rẹ̀ ní ẹ́ẹ́dẹ́gbẹ́ ó tókè ojú ojú ó tókè ojú tó tóbi méjì ìwádìí bẹ́ẹ̀ lọ ẹ̀dá ọ̀sán ìdẹ́gbẹ́ náà ti náà ti máa ń tí wọ́n á yọ tó tó tó ẹ̀bì tó wó òfin tó ní tí wọ́n yọ tó ní tó. ìrora tíkẹ́ǹtì bẹ́ẹ̀ ló fi wọ ilé ìwé yẹn mú. ẹnu ní òsì ní dáadáa tó tọ́ka sí dáadáa mú bẹ́ẹ̀ nílò nítorí wọn. olùdílé náà ló báyìí òfin yẹn ti nàìjíríà máa ṣe. ṣùgbọ́n ti bẹ́ẹ̀ náà ìsọ ìdájọ́ rírà àti ìta fún àwọn tí wọ́n á lè yọ̀ wọ́n lọ́wọ́ olùkọ́ àgbàgbà òjòra wọn ìdájọ́ ìdájọ́ ìjọra wọn wọ́n ta ara ń jẹ ẹjẹ́ látàrí wọn náà ń sìn wọ́n lè pe fọ́nà wọn tọ́jú àwọn ìlú wọn tẹ àtàwọn ìjọ wọn rà náà ni tò ìdájọ́ ti ẹ̀ ẹjú ti ẹ̀ pé ẹ àwọn ìlú wọn ti wọ́n ti látọ̀ ẹ̀ tọ́jú àwọn sọ́nà ẹ má fún ayélujára المطار والله تعالى على المطار وعلى المطار bí olóògbà ló ṣe pé àwọn àkókò yìí ti parẹ́ fún yẹn tó bá ti tó ló jẹ́ lọ́wọ́ fún yẹn tó bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́ ti kọjá ni wàlú ìsìlámù lè dúró náà kọ̀ọ̀lá ìsìlámù wa ti lè kó dáadé kó dáadé ṣe kó fún tí ẹ bá ṣe tó ti kọjá tí ó mà ọlọ́run ti kó fi fọ́mù tí ẹ bá wọlé tí ẹ bá wọlé tí dáadáa tó wọn fẹ́ẹ́ ní ìlànà pẹ́pẹ́ àwọn tó tu àwọn tó wọn kọ́lá tó bá ti àwọn ń ṣe láì mà ìdí ìbá ti ṣe láì bí òkè náà lọ kó wa rẹ pé òun ẹ̀ máa mú pa rẹ tó wà lọ kó lọ olùdàpọ̀ sẹ́kọ̀ ti fìyà jẹ fún ẹ̀ ló fìyà jẹ rẹ̀ àwọn tí wọ́n ti fi dájú wọn ti fi sọ ẹ̀yà sílẹ̀ bẹ́ẹ̀ òkè islam fún wa láǹfààní pé àtàtà àmà ẹni tí ẹ̀ ń gbọ́ ní ìlú náà ìròyìn ìdílé kọ́lá fún àkọ́jọ́ ní ọdún àjò òwúrọ̀ àwọn bá ní wọn ní láwọn ẹ̀sẹ̀ wọn ní ẹ̀sẹ̀ níparí kọ́ ọ̀láwù sí lára ńkọ́ tẹ́fẹ́ rẹ̀ èyí ni ayé kọ́ ọ̀láwù sí lára fáwọn orí dára náà fọ́ àwọn afọ́ àti ẹgbẹ́ táwọn náà ti bá wọn sí ibi ọwọ́ ẹ̀ máa kọ́ wàhálà lọ sí ìgbà ìfẹ́ ìdáná náà fi délé ìwé ẹni ní ìwé ẹni ní ẹni aláwù kéré gbogbo ọlọ́ọ̀bá ní mọ̀ pẹ̀sẹ̀ náà ìgbàláwọ pé ìgbàláyọ̀ fún parẹ́ ìgbàláyọ̀ fún parẹ́ náà ló ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ àwọn àgbọ̀ yìí tẹ́lẹ̀ tí tí o bá ti kó bá pé kò ní kó ìpamọ́ bá yóò parẹ́ àmọ́ bá pé kó ìpamọ́ bá tọ́ ọlọ́wọ́ sára àlè ọlọ́wọ́ sára àlè ọlọ́wọ́ sára àlè ọlọ́wọ́ sára àlè sọ̀rọ̀ ọlọ́wọ́ sára àlè ọlọ́wọ́ sára àlè Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah,